بسم الله والحمد لله والصلاة والسلام على ما لا نبي بعده أدب وفعل سبحانه وتعالى ọlọ́run bá tó ṣe àwa ní mùsùlùmí adẹ̀tọ́rọ̀ kí àti ǹgẹ̀ fún anábìwá muhammad sallallahu alayhi wa sallam ètò yìí ètò wa ìlànà alukur'an eléyìí tí ó máa ń gun orí afẹ́fẹ́ tí àwọn olùmọ̀ wa dr sharafdin gbadebo rọjí alága tó lè dásílẹ̀ almadina center ilé tí ó wà ní pápá abẹ́dẹ́ ní ògbómọ̀ṣọ́ ń bí wọ́n tún ti wà ní orí ètò láti máa máa kọ́ alẹ́kọ̀ọ́ lórí ẹ̀sìn wa ọmọdé àtàgbà ẹ jẹ́ ká farabalẹ̀ kí àwa náà ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn wa bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa alihi wa sahbihi wa man wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh nínú àwọn ìwà burúkú eléyìí tí kò dára eléyìí tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó ṣe lé ìwà lórí wa tó sì jẹ́ ọ̀ràn yẹn wípé ká jìnnà sí náà ni al-kadhibu ala Allahi azza wa jalla aw ala rasulihi sallallahu alayhi wa píparọ́ mọ́lọ́run ọba tó ga tó gbangban àbí píparọ́ mọ́ nàbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ká ẹ̀ṣẹ̀ ńlá ni o ká parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ṣẹ̀ ńlá ni mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ tó sì gbọ́jọ́ kan nǹkan kò ní parọ́ mọ́lọ̀ kò sì ní parọ́ mọ́ Ànábì sallallahu alaihi wasallam torí píparọ́ mọ́lọ̀ kò dàbí píparọ́ mọ́yìn píparọ́ mọ́ Ànábì kò dàbí ká parọ́ mẹ́nìkan láàrin ara wa ká kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ó lè jẹ́ pé lórúkọ pé àwọn fẹ́ sọ̀rọ̀ àwọn sì fẹ́ fi hàn àwọn èèyàn pé táwọn ń sọ òótọ́ ni lọ́kàn fagbárí gbé kalẹ̀ ni pé sebọ́lọ̀ ń sọ báyìí sebánabi náà sọ báyìí ọlọ́run sọ bẹ́ẹ̀ ànábì ọ̀ sọ bẹ́ẹ̀ nítorí pé tó o bá fẹ́ fi hàn wá kó sọ bẹ́ẹ̀ ó yẹ kó o tọ́ka sí níbo láti rí níbo láti rí gbà bá jáde tì ní àmọ́ kó sọ wípé ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí eléyìí sallallahu alaihi wa ẹ rí i pé ńgbà míì tẹ́lómi bá ń sọ̀rọ̀ tó bá kàn fẹ́ fi hàn àwọn èèyàn pípọ́rọ̀ tó ń ka esi kì í ṣe àwáwí kì í ṣe àhesọ ó lè ní gbogbo wípé báyìí báyìí báyìí ah bóyá ọ̀rọ̀ tó ń sọ yẹn báyà nu bíbélì ló ti rí gbólótú á rí nítorí pé tó wá sọ pé wánú ìwé mímọ́ wánú kùránì wánú bíbélì bọ́yọ̀ lè rí mú wánú bíbélì tó ń kà àmọ́ sì wọ́n mal kùránì kà tó fi mọ̀ pọ́ wá ń bẹ̀ torí ẹ̀ ẹni tó bá fi lè sọ báyìí nípa nǹkan kan táwa bá nínú alukur'an onítàn ti parọ́ mọ́lọ̀ ẹnikẹ́ni ò sì lè parọ́ mọ́lọ̀ nǹkan lọ lálàáfíà ìwọ gan alára tó jẹ́ púrúǹtù tẹ́nìkan bá parọ́ mọ́ ọmọ pé ní fara lọ bí wàá ní tó bá parọ́ mọ́lọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ìní ọ̀ máa sọ̀rọ̀ tóun náà fẹ́ pé ẹ ká wá nǹkan kan fi fún ọ̀rọ̀ wa ìlágbára ìbá nàbí sọ báyìí ńbọ ló ti sọ bẹ́ẹ̀ ńbọ ló ti sọ bẹ́ẹ̀ ntọ́ ọ̀mà dájú kó sọ sọ sọ nítorí tó bá fi lè parọ́ àti wọná rọrùn ọlọ́ni wa yawmal qiyamati taral ladhina kadhabu ala Allahi wujuhuhum muswadda alaysa fi jahannama mathwal lil mutakabbirin ọlọ́ni tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà wàá rí àwọn ẹni tó ṣe pé wọ́n parọ́ mọ́lọ́ ní dúdú birikiti lójú wọn dúdú birikiti ọlọ́ni à ah, ṣé bíbi tí àwọn alágbẹ̀rù gbárí tí wọ́n tẹ̀ ní sí tí wọ́n máa gbé ibà wà fún wa nínú náà jahannam ọlọ́run kó ṣàánú wa eléyìí túmọ̀ sí pé àwọn ẹni tó ń parọ́ mọ́lọ́ dúdúdú lójú wọn ó dúdú wọ́n bá di lọ́la àgbẹ̀ǹdà kìyàmù iná jahannama náà wọ́n sì tún wọ̀ kọ́nà wọn bá kọ́mọ bá tiwa jẹ́ àfẹ́ kọ́ bá tiwa jẹ́ àwọn náà ká mọ̀ hùwà títí wọ́n fi bàjẹ́ kí ló ń parọ́ mọ́lọ́ sí òun mà nípa nǹkan kan gbẹ́nu ẹ lọ́ọ́ ọmọ bọ́lá ń sọ bí ọ̀sọ́ tí ẹnu rẹ̀ ń dédé síbí àbùrọ̀mọ́ á sọ àsọgbánú àbùrọ̀mọ́ á sọ àsọdùn nítorí ọmọ ń parẹ́ àbùrọ̀mọ́ sọ wala taqfu ma laysa laka bihi ilm ọlọ́ni má sọ nípa nǹkan tó mọ̀ nípa rẹ̀ nítorí mọ̀ nípa rẹ̀ má sọ nípa rẹ̀ nínú àdìsí anábì sallallahu alayhi wa sallam ó ní man kadhaba alayya muta'ammidan falyatabawwa' maq'adahu minan nar ẹnikẹ́ni tó bá parọ́ mọ́ mi lámàámà parọ́ mọ́ mi kọ́fọ́ ara rẹ̀ ṣẹ̀ṣà ibi tí ó gbé nínú náà alimami Bukhari ló gbà wá torí ẹ̀ àwọn náà kọ́kẹ́ o sádìsì làwọn á lè mú wá ni máa sádìsì tó bá mú wá o torí pé kọ́mọ̀jẹ́ pé sẹ̀mí kárí mi lásán ló ń ṣe àwọn kan táwọn bá ti sọ̀rọ̀ wọn máa dìsì wá wọn náà wàá fẹ́ sọ pé àwọn náà kẹ́ o sádìsì wà láàmánì tọ̀ ọ̀ màdìsì ládìsì àwọn aṣọ pé ànábì sọ ní tí ò sọ ọlọ́run mẹ́jọ jẹ́ pé wọ́n fúnra ara rẹ ló ti ka ara rẹ sànà bó ṣe wọ jahannama rọrùn torí ẹnikẹ́ni tó bá máa mọ̀ parọ́ mọ́ ànábì sallallahu alayhi wa sallam kọ́fọ́ ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ abi tí ó bá gbé nínú náà jahannam. nínú àdìsí mi laysa al-kadhibu alayya kal-kadhibi ala ahadikum mi ò ká parọ́ mẹ́nìkan nù o pé parọ́ mọ́ mi kò dàbí ká parọ́ mọ́ ẹnìkan nínú yín torí ẹ̀ ó léwu púpọ̀ káka máa sọ̀rọ̀ fìtì sọ́dọ̀ lọ. ká máa sọ̀rọ̀ fìtì sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam láì lámàdájú nípa rẹ̀ àìmọye rọ́ àìmọye rọ, eléyìí tí ó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n máa fi tanra wọn jẹ ọkàn lè má dìísì kan wá ní kó wá ní ànábì lọ́sọ ó sì ti hàn pé ànábì ọ̀sọ́rú ẹ̀ torí pé ẹ̀gbà wà ní kí ó fẹsẹ̀ rinlẹ̀ but ó lè jẹ́ pé ara rẹ̀ ló ń ti ń jẹ ìdí rẹ̀ ńlọrọrọ ti ń ká sí lẹ́nu tí gbọ́ngbọ́n ti ń ká sómi ọbẹ̀ rẹ̀ ìyá sọ pé ànábì sọ báyìí gbé ló ti sọ bíi irhamu amwatakum bid-du'a'i was ẹ rí i pé eléyìí ọ̀pọ̀lọpọ̀ máa gbé ká nígbà tó ṣe kí wọ́n fẹ́ ṣàdúrà lé olókùn wọ́n fẹ́ jẹ sàrà òkú hadith ń bolẹ̀ tìrì tọkàn fi ń sọ pé ẹnu sọ̀rọ̀ muslim lọ́wọ́ sọ̀rọ̀ muslim ń bo lọ́ba parabaraba paraburabu á ní lọ́ mú wa tọ́ba mú wa gan lọ́ àjì lọ́dún yìí nígbà tí ó dé gbani ẹ wọ́n tún máa tún òkè lọ́ọ́ fẹ́ tún wa hadith yóò kọ́ńdẹ́ ní hadith òsì sínú muslim. so gbogbo ẹ̀ ọ̀nà àti wájẹ lásán ní ìyọba wa wájẹ wá gbábí tọ́ dà ntọ́ tako tọ́lọ́ ntọ́ tako tànábì àbúrọ̀mọ́ tán rẹ níjẹ́lé lórí àdìsí ń sìn bẹ́ lórí gbogbo àfa àti njẹ sàrà léyìí tó ṣe pé kò fẹsẹ̀ rinlẹ̀ rárá bàbá bá yẹ kó gèdè olódò lọ́wọ́ à ni ló ṣe fòjé jẹ wọn nu pé ni muslim lọ́wọ́ à ah, muslim tóbi pọ̀ àwọn àdókò àmọ́ àtú tíra lámà ni muslim làwọn èèyàn bá ní Allahu Akbar ní ọjọ́ pọ́gẹ́dẹ́ màálù náà làwọn náà wọn ò dá nǹkan kàmà torí ẹ̀ àgbọ̀dọ̀ parọ́ má nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìpèníjà ńlá lélẹ́yìí fún gbogbo ẹni tó bá lóun kí o ẹ má sọ pé ànábì sọ nǹkan kan láyé yìí ṣáájú kẹ tó mà dájú pọ sọ nítorí àsọwàlẹ̀jẹ̀ náà lọ yẹ wá kìí ṣe àsọwọ náà rọrùn láìsí gbọ́dọ̀ parọ́ mọ́lọ̀ ẹ̀gbẹ́yẹ tó lárúbáwá táwọn máa fi pòwe kí islam tó dé ńlọrọ̀ kan nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀dá ó mà irú ọ̀rọ̀ ni ọ̀wá kà yọba ni qala Allahu ta'ala à ń bọ́ ni ló ti sọ ọ́ eléyìí yọba ni ẹ máa lọ wà ẹ̀yin ni wàhálà bá òkú sọ tẹ́lẹ̀ náà tá a rí sọ ìsọkúsọ lọ sọ. so àbùrọ̀ wa máa wá máàkì ìsọkúsọpọ̀ ṣe déédéé a'udhu billahi minash shaitani rajim ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ náà ni kò fẹ́ kí ayé al ya tí ó máa kéèké kúkè tí ó máa kàkàpùkà sọ́lọ́ náà ló sì sọ eléyìí náà agbọ́pá ayà ni kàábò ṣe wà dáadáa yóò wí ń yọ ni tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ pé ṣe lárúbáwá làwà ni àyè ṣe lárúbáwá ẹ̀ bá máa sọ Yorùbá yín nìkan kẹ wá máyà tọ́lọ̀ ń sọ yorùbá wa kẹ má di sìtánà bí sọ yorùbá wa so lọ ń gbọ́ yẹ o àìparọ́ mọ́ lọ àìparọ́ mọ́ nàbì sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ kò lè rú là wọn kì í parọ́ mọ́ lọ wọn kì í parọ́ mọ́ nàbì sallallahu alayhi wa sallam ìntòsí fa tí gbogbo ẹ̀ fi wá pọ̀ òun náà ni àwọn tíátà alfaas àwọn àfa àdẹ́rìn pani àwọn tó yẹ pé àwọn ọba nǹkan kan nu kí ojú ká pààyàn lẹ́rìn lọ gbogbo ntọ́lọ sọ wọn fi sẹ́gbẹ́ kan tánàbí sọ wọn gbà síbi kan kàn máa lọ wá àwọn orin kan wọn máa kọrin wọn sì máa tútù kùtù wọn máa wíwèé kúwèé àwọn iná wọn sọ lọ wá lọ́ba tán bí ètò sọ fún gómìnà kan ńgbà kan lẹ́kọ̀ọ́ mbẹ́yìn bọ́lọ̀ ń dakọ̀ rẹ̀ nínú alukurani ah, bóòlù ọlọ́run sì á dakọ̀ tó nínú alukurani wàdákàrà súnmọ́ rọ́bìhì fọ́sọ́lá pé fọ́sọ́lá nìyẹn ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀ torí owó gómìnà náà wá gbé ẹnu sẹ́ni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ létí tó ń sì jẹ́ pọ́ máa kí ó pé ń gbọ́ sóòótọ́ nìkà owó tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ni onábàání nọ́ọ̀sẹ̀nsì <laughs> la hawla wala quwwata bó wàá lórí ajẹ́ pé ọlọ́run sọ kankan náà alukurani ju fasola lọ ọ̀ mọ̀tí ma fasola ìfasola ìfasola náà alukurani ọlá òní fásí àbí ó ṣòfò sínú alukurani wọ́n ti sọ pé fasola a'udhu billahi minash shaitani rajim gbogbo ẹ̀ náà torí tí wọ́n jẹ yìí náà ni ẹ sì gbà gbà gbà gbà títí náà torí téèyàn bá ti ń gba sàrà kèé yó kèé yó nítorí téèyàn bá ti fi ìjẹkújẹ kọra kò sí ní tẹ́lẹ̀ fún láyé ìjọyọ̀ amẹ́ni tí ìbá ti jẹ̀jẹ̀kújẹ tó láyọ̀ ọkàn nǹkan díẹ̀ máa yọ wọn. torí ẹ gbọ́dọ̀ parọ́ mọ́lọ̀ ẹ gbọ́dọ̀ parọ́ má nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá oní ẹ̀mí kọkùnrin ọmọ bọ́kùnrin ṣe kọkùnrin kọ́ máa bọ́kùnrin lò àbí kọkùnrin kọ́ máa bóbìnrin lò gbábi títí ń yàgbẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìí ọlọ́run ẹlẹ́dàá wa dá wa lọ́kùnrin ó wa lóbìnrin ó fi sára obìnrin ẹni tí ó máa mú ọkùnrin lójú tí ó jẹ́ kọkùnrin ó máa fà mọ́bìnrin tí ó jẹ́ kóbìnrin ó máa ọkùnrin ẹ rí i pé ọkùnrin látàrí ntọ́lọ̀ ń fi sí ara obìnrin tí ò sí lára ọkùnrin ọkùnrin yóò máa sáré tẹ̀lé obìnrin lẹ́yìn yóò máa wù bí kóbìnrin yẹn kó kọjú sóhun yóò máa wù bí kóbìnrin yẹn kó dán lóhùn yóò máa wù bí kóbìnrin yẹn kó jẹ́yàwó òun nítorí kíni torí àwọn nǹkan tó lè mú ọkùnrin lójú tọ́lọ̀ ń ṣe sùn lára ọkùnrin ó tiẹ̀ ti gbàgbé wípé obìnrin èèyàn màló náà wọ́n mọ̀ máa ń yàgbẹ́ èèyàn màló náà wọ́n mọ̀ máa ń tọ̀ èèyàn màló náà wọ́n mọ̀ máa ń sò onírú gbogbo eléyìí nítorí tọ́lọ̀ wọn bá fi sí la tí ò sí lára ọkùnrin yóò máa fà má yóò máa dì má ẹni tí ìpìlẹ̀ṣẹ̀ dáre ọba ti yí padà yóò máa rí i pé obìnrin ní wò tó ń bá jọkùnrin obìnrin tí àdámà tiẹ̀ náà bá ti dàrú yóò máa rí i pé ọkùnrin ní wò ó náà máa wò pé ha àwọn ọkùnrin tí yẹn bá tiẹ̀ lọ fẹ́ tó dáa ha èèyàn máa gbádùn ha èèyàn máa dìímá èèyàn máa famá èèyàn máa lọ́má tí àdámà rẹ̀ ọba ti dàrú ṣùgbọ́n gbà tí àdámà bá ti dàrú lẹ́ẹ̀ma gbọ́ pọ́kùnrin wọ́kùnrin àwọn wèrè lẹ́ẹ̀ma gbọ́ pọ́bìnrin obìnrin ní lọ́má àwọn ẹni tí ò ní làákàyè wọ́n á pé àwọn ni ọmọ ẹgbẹ́ gé kí lẹ̀ ń gé a'udhu billahi minash shaitani rajim àwọn lẹ́yìn tó wá ń dá oríṣiríṣi àwọn kílọ̀bù kílọ̀bù lẹ̀ kílọ̀bù ọkùnrin bọ́kùnrin ṣe kílọ̀bù obìnrin bóbìnrin ṣe ha a'udhu billahi minash shaitani rajim ọlọ́run dákun má jẹ́ kí aburú burúkú ọ̀rá ìjókòó náà àwùjọ wa kí ni tọkùnrin fẹ́ gbà lọ́dọ̀ ọkùnrin ẹgbẹ́ rẹ̀ kí ni tóbìnrin fẹ́ gbà lọ́dọ̀ obìnrin ẹgbẹ́ rẹ̀ àwa wí àwọn ìlú òyìnbó sọ pé àwọn náwó bára wọ́n náwó sàrà sáwọn orílẹ̀-èdè tí wọ́n ya tálákà wọ́n tún wọ́n lé àwọn conditions kan kalẹ̀ wípé kẹ́ ẹ lè bá rí ìrànlọ́wọ́ tiwa o àfi kẹ́ ẹ gba gírì kẹ́ ẹ gbà wọlé ẹ fààyè sílẹ̀ nínú ẹ̀tọ́ ọmọnìyàn ẹ̀tọ́ ọmọ ìyàwó abẹ́ranko wípé ẹ jẹ́ kọkùnrin ọmọ afẹ́ ọkùnrin ẹ tún máa legalize ẹ̀ láwọn kóòtù yẹn ẹ jẹ́ kóbìnrin ọmọ fi obìnrin ẹ gbọ́dọ̀ kàkún nǹkan tó bófin mu nínú òfin yín ẹ jẹ́ bẹ́ẹ̀ ẹ ní rí sàrà àgbà lọ́dọ̀ wa báyìí la rí àwọn orílẹ̀-èdè míì láfíríkà táwọn náà dáhùn sí táwọn òyìnbó àwọn ọ̀gá wọn tí wọ́n ń fẹ́ a rí ọ̀pọ̀lọpọ̀ ìlú táwọn ní rárá kódà báwọn ò lẹ́sìn ó takò àṣà wọn à ń bọ̀sibọ́sí páwọn míì tún la lẹ́sìn níbo ló bẹ́sìn wa mu torí ẹ̀ ìwàkiwà ni o kọkùnrin ọmọ abọ́kùnrin sí ó dájú póríire ò pé ò sì gbádùn ẹ wàláhì ò gbádùn àrùn burúkú ń tẹ lára rẹ nítorí pé kí ló jẹ yóò kí ló wá wá débi pé lè gbẹ ọmọ ìyá rẹ ni wọ́n ń kìdí bọ̀ a'udhu billahi minash shaitani rajim sọ àmọ́ pé ní táwọn èèyàn náà dé lóòótọ́ aleyhi salam tí wọ́n ṣe ni ẹjọ́ lọ́n fi pa wọ́n run ní píparun tó burú jù ní píparun tó burú jù ọlọ́wọ́ bẹ́ẹ̀ lé dáa wa ó mú kí ìparun kó sí àwọn èèyàn yìí ó ní walutan idh qala li qawmihi innakum latatuna al-fahishata ma sabaqakum biha min ahadin min al-alamin innakum latatuna ar-rijala shahwa ọlọ́run ní ẹ tún rán wọn létí nípa ànábì Lóòtù alayhi salam nígbà tó sọ fáwọn èèyàn rẹ̀ wípé àṣebàjẹ́ burúkú lẹ́yìn yìí ní ìbàjẹ́ tó ṣe pé ẹnìkan ò síwájú yín ṣerú rẹ̀ rí ní gbogbo àgbáńlá yìí kí ni ìbàjẹ́ náà ọkùnrin yín ọkùnrin ní máa bá a ṣe ọkùnrin yín ọkùnrin yín máa bá a ṣe ìwà burúkú lélẹ́yìí ṣé mọ̀ pé ìwà táwọn hù nù ìwà tí wọ́n hù nù tọ́lọ̀ fi pa wọn rùn ìgbà tọ́lọ̀ wọn bọ́ pa wọn rùn ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ó ní kí wọ́n ka gbogbo wọn lẹ̀ kí wọ́n ka gbogbo òlu wọn lẹ̀ wọ́n á gbé àwọn màlẹ́kà wa gbé wa títí wọ́n gbé wa títí dẹ̀ bá sàmàlẹ́ ayé débi pé àwọn màlàíkà wọ́n gbọ́ kíkọ àwọn àkùkọ wọn wọ́n gbọ́ gbígbó àwọn ajá wọn ọlọ́run á ní kí wọ́n dojú ìlú yẹn dé so wọ́n dojú ìlú dé bẹ́ẹ̀ ni oníkálukú wọn inú wọn dẹni tí ń ré bọ̀ ọlọ́run á fi òkú tún pàdé wọn báyìí lọ́lọ́run sì pa wọn rùn tọ́ kábàárà rí báwọn ṣé mo pé irú ẹ̀ṣẹ̀ yìí nìsín ó ti di tọ́rọ́ fọ́n kálé láwùjọ ọmọ ènìyàn ní gbogbo ilé ayé lónìí bọ́kùnrin bọ́kùnrin sí i àwọn ìjọba kan tún ní kí legalize ẹ̀ kí ló burú ń bẹ̀ kò sì lè yà wá lẹ́nu ṣé ọmọ pa àwọn náà bàbá wọn lọ fẹ́ bàbá mi ni wọ́n ṣe bí wọn èyí tó sì jóbìnrin náà ìyá rẹ̀ òun lọ fẹ́ ìyá mi ni wọ́n ṣe bí wọn kò bá a má àbúrò wa legalize ẹ̀ ṣebóbìnrin ni bàbá tiẹ̀ fẹ́ ni wọ́n fi bí ọ ṣebókùnrin ni ìyá tiẹ̀ fẹ́ ni wọ́n fi bí ọ bọ́lọ̀ tí a jẹ́ ọmọ wo ni wọn ọba bí ọmọ wo ni wọn ọba bí nígbà tí sùmánù ti ń gun dání ọmọ òní ò jáde ń bẹ ọmọ wọn ọba bí nígbà tí wọ́n ti pè wọ́n ti pè mẹ́múnà ti ń gun dọ́kásì ọmọ owó bì wọn ò ní bí ọmọ kankan bẹ̀ láìláì nítorí tí ọmọ ọba wá ó nídìí ọkùnrin ó nídìí obìnrin ìbàjẹ́ sì wá gbogbo láyé tó báyìí tó fi wá jẹ́ pé ìbàjẹ́ yẹn lọ́pọ̀lọpọ̀ yẹn láàyò ẹni ọba ti bá wọn dá sí wọn mà ní lajú kọ̀ já sí ọlọ́mọdé àwọ̀ agba mi tí wọ́n bá ti lọ sọ bá sáfẹ́ já sí sọ bá bọ́ sínú odò wa gbà. akramakumullah kọ̀tọ́ kọ̀tọ̀nà ká máa wá wọ ẹni tí bá ń serú rẹ̀ níràn aláwùjọ wa nítorí pé tẹ̀yìn bá rí táwọn èèyàn ṣèbàjẹ́ tẹ́ẹ̀rí tí wọ́n ń hùwà tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ tẹ́ẹ̀ lè sọ̀rọ̀ tẹ́ẹ̀ ń dágun láti tẹ́ẹ̀ ní kọ́ kàn yóò padà kàn yín nítorí ẹ irú rẹ̀ náà làmì gbogbo covid nineteen kankan tá à ń rí yẹn tọ̀pọ̀lọpọ̀ ń túmọ̀ ń tukùtù nínú ìgbàgbọ́ wa lábẹ́ ẹ̀sìn òun náà ni pé ó lè jẹ́ àfọwọ́fọ ọmọ èèyàn ó sì lè jẹ́ pé ọmọ èèyàn náà lọ́ fẹ́ máa dágbára kan wò páwọn ó lò lọ́jọ́ iwájú tán fi kó bára lé tán kó bára oko nítorí dájú ni pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gan bínú sí wa torí pé nǹkan kan ò lè ṣẹlẹ̀ nínú ìjọba ọlọ́run láì jẹ́ pé ọba fẹ́ kó ṣẹlẹ̀ àìmọye tọ́mọ èèyàn ti dáwò tí ọ̀sẹ̀ so eléyìí tí wọ́n wá ń ṣe yìí nìsín tó fi wá di bó ṣe dì yìí tọ́mọ èèyàn fi wá ń kú bí ṣe ń kú yìí àmì ni wípé tọ́lọ̀ ń bá fẹ́ pààyàn rùn kí la pè á ní coronavirus virus kò lè fojú kò ṣeé fojú lásán rí kò ṣe fojú lásán rí a nídìí láti lọ wá tẹlẹsikópù tá a fi máa wò tá a fi máa òun á lọ lọ́n fún wa ń gba gbogbo ilé ayé jà tí gbogbo wa sunkún yìí báyìí àtolórí àtẹlẹ́mù oníkálukú ní sunkún wàláhì torí ẹ̀ aburú kìí ṣẹlẹ̀ lábẹ́ òfin ọlọ́run àfi kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ló máa ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ ọlọ́run ọba kìí sì kakó àyàfi pẹ̀lú tọrọ àforíjì a lè máa wòran kí èèyàn máa ṣèbàjẹ́ kí wọ́n máa ṣàbúrú kí wọ́n máa ṣàìdá kí wọ́n máa pọ́ ẹ̀tọ́ mi èèyàn ní ntọ́ba wù ló lè ṣe ntọ́ba wù alára ló lè fara ẹ̀ ṣe ntọ́ba wù olówó ló lè fowó ẹ̀ rà ntọ́ba à tí aburú rẹ bá dé oníkálukú ni ó forí kásá rẹ̀ wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́ọ̀ni ẹ bẹ̀rù fìtínà torí pé ńgbà tó bá dé kì í sàwọn alábòsí nìkan ni ó mú o ẹni tí ó fara kásá rẹ̀ yọ pọ̀ bàjẹ́ torí de eléyìí báyìí ẹ wàá gbọ́dọ̀ máa wòran kóbìnrin ọmọ wa ládi obìnrin kọ́ máa sọ pé àwọn alájú ajá burúkú aláìlórí lọ́wọ́ sọ̀rọ̀ pé bí ìyá tiẹ̀ ṣe ń ládi ìyá ẹlòmínú tó ń fi bí ọ a'udhu ìwàkiwà lélẹ́yìí a gbọ́dọ̀ gbáláyè láwùjọ wa ẹ̀rí ní tánàbí Muhammad sallallahu alayhi wa sallam náà sọ ni ó ní man wajadtumuhu ya'malu 'amala qawmi Lutin faqtulu al-fa'ila wal-maf'ula bih rawahu Abu Dawud bi sanadin sahih ẹnikẹ́ni tẹ́ bá rí tí ń ṣiṣẹ́ àwọn èèyàn Ànábì Lut tọkùnrin ń bọ́kùnrin lò faqtulu al-fa'ila wal-maf'ula bih ẹni tí ń ṣe ẹ̀pá ẹni tí ń bá ṣe ẹ̀pọ̀ náà ilé ìjọfin ọlọ́run tó bá kọ́ à ń lo so kìí ṣe pé wọ́n lẹ̀ wọ́n ọdún mẹ́la irú èyí tí àwọn nàìjíríà ṣẹ̀ṣẹ̀ ń paasi nínú pé inú constitution kan wọ́n pa ni ok ẹnìkan wá rí i pé ọkùnrin bọ́kùnrin ṣe ni wọ́n pa yìí wọ́n tún pa ẹnìkejì náà ṣé ìdí ẹnìkan ó tún lè sọkùnrin ẹgbẹ́ rẹ̀ mọ́ láéláé torí tẹ́ bá ti fẹ́ nìkan jófin ilé máa han ará ìrókù létí ni wọ́n jìnnà sí ti ọ̀dà ẹ rí ara àwọn àṣírí tó wà nù pé àwọn èèyàn fẹ́ràn ṣẹ̀ríà ìsìlámù wọn ò fẹ́ kọjá lílò nítorí pé sẹ́ríà islam kì í báwọn èèyàn fọwọ́ àwàdà mú nǹkan tí sẹ́ríà wà wàláhì wàá travel láti bẹ̀rẹ̀ nàìjíríà ìdókun rẹ̀ wọn bí aláyẹ nìkan ọ̀dọ́dún tí ì bá sọ ọlọ́pàá tó fẹ́ yẹ̀wé ọkọ̀ rẹ̀ wò àmọ́ pólè kan dánàdánà kan ajínigbé kan wàláhì wọn ò bí dá tó bá sì ọ islam wò wàláhì wàá sílé títí tí lè fi ma kan wọlé àyàfi kọ́ máa bẹ̀rù ọlọ́run àbí kò sì máa bẹ̀rù ìkòkò kọ́ máa wà á gbé ẹran rẹ jẹ tó ń bá ń sinra. àmọ́ pẹ́ẹ́nìkan wàá finú fẹ́ bẹ̀rẹ̀ ajalẹ̀kùn rẹ̀ à ń bò ń bẹ̀ kò síbi tó fẹ́ sáwọ̀ tó fi ọlọ́run ọba bá wa. àmọ́ gbà tí ò sófin ọlọ́run tó a máa pé ara kìíní kan lábẹ́ òfin àwọn kan rẹ̀ báyìí àwọn lọ́ọ̀yà kan rẹ̀ báyìí àwọn adájọ́ wa sallallahu alayhi wa ولا ينظر الله إلى رجل أتى رجلا أو امرأة أتى رجلا أو امرأة في الدبر الله bọ̀ هو. wọ̀ ọkùnrin tó jẹ́ pé ó ń bọ́kùnrin lò ọlọ́wọ́ bọ̀ ní wọ̀ tó bá dijọ́ gbẹ̀ngàn kìyàmù bẹ́ẹ̀ náà lọkùnrin tí ń bọ́ obìnrin lò gbábi títí ń yàgbẹ́ ààyè tìgbẹ́ ti ń jáde ló ń kìdí tiẹ̀ bọ̀ ọlọ́run bò ní wú ọ tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá mi. akramakumullah àìgbọ́ òsì àìmásì ti bùṣe ẹni tó gbọ́ tí ó gbà kò ní òròjọ́ tó bá di lọ́la gbẹ̀ndà òkè yá ẹ̀yin náà sì máa wo gbogbo tí ọ̀dà tí sẹ́rí à ń tọ́ka sí pé kódà ẹni tí àdámà rẹ̀ ò bá ti bàjẹ́ gbogbo wọn náà máa mọ̀ pé kódà kí ló dá ń bẹ̀ kí ló dùn bẹ̀ so ṣùgbọ́n ìfẹ́ ẹnu ńkọ́ Atagidi, eléyìí ló máa mú kí ọ̀pọ̀lọpọ̀ kan ṣìnà nínú àwọn àwà burúkú eléyìí tá a gbọ́dọ̀ jìnnà sí tá a bá fẹ́ ṣoríire òun náà ni zina dandan a gbọ́dọ̀ jìnnà sí zina zina òun náà ni kéèyàn bọ́ obìnrin lò obìnrin tí èèyàn lẹ́tọ̀ọ́ sí kìí ṣe ìyàwó wa bákan náà obìnrin yẹn kìí ṣe ẹrú gun tí wọ́n pín fún wa kìí sì ṣẹ́rúgun tààrà obìnrin yẹn kìí ṣe pé ìṣújú kan bẹ pé a mọ̀ pé kìí ṣe ìyàwó wa orí ibùsùn yàrá wa tí ìyàwó wa máa ń sùn là bá gbogbo nǹkan yóò sì ọwọ́ àlọ́ kan lóbìnrin òun kìdí rẹ bọnú ìdí rẹ níta ń pè ń sìn nánu ọ̀rọ̀ pé òun náà gbà kìí ṣe pé mo mú tipátipá kò sí ní tó kan ìsìn Islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ètò pọ̀jù nù zìnà wọ́n máa gbà fúnra wọn náà ni ọgbàkọ̀gbà ó ti ṣe zìnà lábẹ́ òfin ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni zìnà ọlọ́run bá ṣe léèwọ̀ a gbọ́dọ̀ súnmọ́ ọlọ́run sọ pé ẹ má ṣe lásán ó lẹ̀ gbọ́dọ̀ súnmọ́ wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila ọlọ́run ní ẹ gbọ́dọ̀ súnmọ́ zìnà o ìṣekúṣe ni ojú ọ̀nà tó sì burú ni ìsekúse ni ojú ọ̀nà tó burú ni ẹ wàláhì ìṣekúṣe ń zina nítorí pé zina yẹn yes lọ́wọ́ ẹnu ìgbà tó o máa ń ṣe yóò dùn ọmọ wò pé ìgbádùn ni ọmọ wò pé ẹni tí bá ṣe léyìí ọ wípé àbámọ̀ láéláé ló máa ń mélòó mélòó ẹni zina lónìí láti bí ọdún gbọ́ tọkàn rẹ̀ àjàjà ọmọ tó jáde ńbẹ ọmọ zina fẹ́ pé òun lọ padà wàá dá wàhálà alẹ̀ sanabi sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ọlọ́lùmọ̀ mi wọn ò ní yé máa bẹ dáadáa lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ láàrin wọn ó dàbí òwe yorùbá náà ni pété ẹ bá rí lẹ́ka tí ń tòrò ọmọ àlebẹ̀ ni ò tí ì dàgbà akramakumullah kí ni awa dé di zina gánà rí kí ni dùn mọ́ wa ń bẹ̀ ìwọ bàbá ń zina ìwọ ọ̀dọ́ ń dé ń zina ṣé yóò wù ọ kápẹ́ ìyàwó rẹ wọ́n bá ṣe zina ṣé yóò wù ọ kápẹ́ ọmọ rẹ ni wọ́n bá ṣe zina ṣé yóò wù ọ kápẹ́ gbọ́n àbábúrò rẹ wọ́n bá ṣe zina ẹ̀gbọ́n àbábúrò ìyá rẹ ẹ̀gbọ́n àbábúrò bàbá rẹ ṣé yóò wù ọ kápẹ́ ìyá tiẹ̀ ni wọ́n bá ṣe zina ṣé wọ́n mọ̀ pẹ́ni tí wọ́n náà ń bá ṣe zìnà ọmọ ẹnìkan ni ẹ̀gbọ́n ẹnìkan ni àbúrò ẹnìkan ni ẹ̀gbọ́n àtàbúrò bàbá ẹnìkan ni ẹ̀gbọ́n àbábúrò ìyá ẹnìkan ni ìyá ẹnìkan ni kí ló dé tí wọ́n fẹ́ forí ara rẹ̀ tó ń fi lọ́mọ làkejì kí ló dé ṣé wọ́n mọ̀ yìí pé orí ibú ńlá ni zìnà ni tí zìnà ti wá di kó gbogbo láwùjọ bòmíì kódà ní kí ìbá ṣe zìnà nǹkan ìyàlẹ́nu ni fún wa láwùjọ bòmíì pé aa kí ló ń ṣe ọ ọwọ́ adágbà amálà bẹ́ẹ̀ ok òun dàbí ọbẹ̀ ẹlá tó fi jẹ́ pé ńgbà tí máa ń jẹ̀bà kò ní lábẹ́ tó fi wá jẹ́ pé kò yọ ẹni tó lò ń mẹ̀sìn sílẹ̀ àtẹni tí ó mẹ̀sìn gbogbo wọn ní ṣèṣìnà a'udhu billahi minash shaitani rajim yóò mọ wá yà lẹ́nu nígbà tó ọmọ fẹ́ fẹ́ ìyàwó tí wọ́n ń béèrè pé ṣé virgin ni àbúrò ṣe virgin kí ah, àwọn àwọn virgin láyé sí kí ni ń jẹ́ bẹ́ẹ̀ o lè bó ń lé o ó ti lọ ọjà tipẹ́ subhanallah a'udhu billahi minash shaitanir rajim wa bàjẹ́ débi hín wọ́n mọ̀ wá yọ̀ wọ́n mọ̀ ṣe yàtàyètò páwọn ọ̀ràn máa lọ ilé ọkọ̀ ọmọ wo tó ti apẹ̀rẹ̀ kò tuntun gbogbo àwọn tó ti kọjá lára rẹ̀ kọjá lára àwọn náà wàá wòran tó pé ok at long run at lọ padà fẹ́ lò bó ṣe yẹ kó máa rínu láì sẹlẹ́dẹ̀ ó pé zina zina yìí ah, ẹ̀rí wọ́n ń ta zina gan ní ìsìn gidi ni obìnrin náà tó ń display ara rẹ̀ tó ń gbé dìí hàn tó ń gbé gbogbo ẹ̀ hàn kí ló náà ń pè fún so àwọn ọkùnrin náà ti ń wọ̀ tún wò sí kí làwọn náà ń wá bóbìnrin bá jáde nínú ilé ń tí ni ṣe báwo ni èèlò ni pẹ̀lú ògùn yóò sunkún wọlé ni bó bá ti dénú ilé ọba sunkún lọ́nà yóò bù sẹ́kún ni pé ah gbogbo bó ń ti wá ṣe iṣẹ́ òun ò tí ì dáa tó ẹnì kó o sì béèrè wọn ò béèrè iye tá ń tà. alhamdulilayi adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala kí Allah subhanahu wa ta'ala tó bá a lọ́ra ẹ̀mí àwọn olùmọ̀ wa lórí dáadáa ọ̀rọ̀ ni àwa náà ti ń gbọ́ yẹn lọ́mọdé lágbà wa ẹ jẹ́ ká ṣe àmúlò rẹ̀ mímọ aṣàmúlò rẹ̀ òun náà ni ó bá tún àwùjọ wa ṣe àwa náà á rí wípé àwùjọ wa yóò di àwùjọ ìfọkànbalẹ̀ tí ọmọdé tàgbà wa tí a máa ṣe ìṣẹ̀mí wa pẹ̀lú ìṣẹ̀mí tó ní àlàáfíà kò sí nǹkan tí a fẹ́ gbà níbi ìmátakọ ọ̀rọ̀ ọlọ́run bá nílé ayé tí a wà yìí náà nǹkan gbà mélòó láti fi sílẹ̀ ẹni tó dàgbà jù náà tó bá dàgbà títí títí kódà kó lọ ẹgbẹ̀rún ayé lọ ẹgbẹ̀rún ọdún láyé yóò padà kúrò ńbẹ̀ náà ni èrè ìta lè jẹ náà ni pé ká ṣe ti Allah subhanahu wa ta'ala ká lè pàdé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tó mọ́ bákan náà tó bá tún di ní ọ̀la àtúmọ̀ tẹ̀síwájú lórí ètò yín ìmọ̀nà Al-Qur'ani àti súnà kí Allah subhanahu wa ta'ala kó bá a lọ́ra ẹ̀mí àwọn olùmọ̀ wa السلام عليكم ورحمة الله وبركاته. barakatuh. ìmọ̀nà alquran ò ní ẹ̀tìgbọ́n látọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ tó ń rí sí ètò Ramadan nílé iṣẹ́ rédíò ajílété ninety two point one FM ẹ̀rọ ọlọ́run kan ò ní oṣù níbọ̀wẹ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun àníkàfitó yín létí pé tó bá di ní aago mẹ́rin ìrọ̀lẹ́ òní ẹ máa láǹfààní láti gbọ́ ètò time of visitation tí ìjọ owóde baptist church ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe oníbọ̀wọ́ ẹ̀ bẹ́ẹ̀ sì ni tó bá di ní aago mẹ́fà ìrọ̀lẹ́ òní ní àdúrà fi ọ̀nà rẹ̀ lé olúwa lọ.